الحمد لله رب العالمين الحمد لله الذي جعل أكل الحلال مما ينور القلب ويصلحه وتزك بذلك الجوارح وتدرع المفاسد وتكثر المصالح وبالعكس فإن أكل الحرام والمشبه بذلك يسده القلب ويظلمه ويقصيه وهو من موانع قبول الدعاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل يا أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا صلوات الله والسلام عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن أكل الحلال الطيب عنوان سعادة العبد وأكل الحرام الخبيث عنوان سقاوته عنوان سقاوته وطيب لا يناسبه إلا الطيب فهذا من كان روحه طيبا وبنه وبدنه طيبا وخلقه طيبا وعمله طيبا وكلامه طيبا ومطعمه طيبا ومشربه طيبا وملبسه طيبا ومنكحه طيبا ومدخله ومدخله ومخرجه طيبا كذلك وذلك مؤمن محسن عند الله نسأل الله سبحانه وتعالى أن نجعل منهم قال الله تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال جل قدرته يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات أتاكم الله أبوا ọba àṣó ọba lòwílẹ̀ṣe ọba aláàánú ọpẹ́ nìkan ọlọ́run ọba náà ọba tó fi pé ó ṣe ìjẹ́ ọmọ wa ní ọ̀nà àláàrí ó sì ṣe jíjẹ ọ̀nà àláàrí ó ṣe ní ojú gbogbo máa fi mọ́ ẹ̀mí títí máa fi tàṣíṣẹ́ ẹ̀mí bákan náà ó ṣe jíjẹ ọ̀nà àláàrí ó ṣe ní ojú gbogbo máa fi mọ́ ara kúrò níbi gbogbo òdọ̀tí bákan ó ṣe jíjẹ ọ̀nà àláàrí ó ṣe inú tí máa fi mú àǹfààní wá fún ẹni tí ká jẹ́ bẹ́ẹ̀ ni wà ọlọ́run bá ṣe jíjẹ àárọ̀ àti ohun tó jọ àárọ̀ ní ohun tí máa ń pa ìmọ́lẹ̀ ní ìsì máa ń jẹ́ kí ẹ̀mí ó ṣókùnkùn bákan náà àti máa ń jẹ́ kí ẹ̀mí ó ó ṣe ní olóyè tó máa ń fa èyí tó máa ń dènà gbígbàdúrà àṣọ́nà ọlọ́run bá nínú ìjọsìn kò sọ́wọ́ gbogbo alẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrùsùn ọlọ́run bá sì ní òjíṣẹ́ ọlọ́run bá ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kẹ́ nínú báyìí pé mú pé ẹyẹ èyí dájúdájú ọlọ́run bá ọba ni onígbà nǹkan tí àti gbogbo àmùsùn lápapọ̀ tí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òsùn ọlọ́run ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ apáyà rẹ ẹ jẹ́ àmọ̀ pé gbogbo ẹni yóò tó bá páyà ọlọ́run pẹ̀lú ọba ọlá inú ẹ̀ láyé bákan náà ẹjẹ́ nípa pé jíjẹ jẹ́ tó okùnfà omi eré ní fẹ́rù kẹrù bá ń sáré tẹ̀bẹ́ àníhun tí mo fẹ́ kì bọ́ fún mi ní jíjẹ ní àbí múmu wọ́n jẹ́ nǹkan tó jẹ mọ́ halal okùnfà omi eré ní fẹ́dà tẹ́dà bá lè máa sáré bẹ́ẹ̀ bákan náà gbogbo ẹni yóò tó báyìí pé ń jẹ àárọ̀ tàbí ń jẹ ìdọ̀tí sínú ọkùn rẹ̀ okùnfà omi ìbúrò torí pé kò sí nǹkan tó rà lè fi kẹ́gbẹ́ ohun tó mọ́ bí kò sí pé ohun tó mọ́ ẹgbẹ́ rẹ̀ ìdí ni táwọn olùmà tó ń sàlàyé nípa pé ẹ̀mí tó mọ́ àti ara tó mọ́ àti ẹ̀dá èyí tó ẹ̀kọ́ mọ́ kanga títẹ̀ rẹ̀ náà mọ́ pẹ̀lú atúwò ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà mọ́ àwọn ohun tí ń jẹ ohun tí ń jẹ mọ́ àwọn tó mu ohun tí náà mọ́ àwọn ohun tí ń wọ̀ ohun tí ń wọ̀ náà mọ́ kódà àwọ ìgbéyàwó rẹ̀ ẹni ti àbófisọkọ ọ̀nà tó mọ́ lọ́gbà

ọlọ́run bá sọ ní ayá ní pé wọ́n máa ti rí ànẹ́bì ìṣàlú náà máa dáwọn sí ìdàdàkọ̀ wọ́n máa bí ọ̀ tó kí ni wọ́n ṣe lẹ́tọ̀ fáwọn ó rí ànẹ́bì sọ pé òun ìdàdàkọ̀ pẹ̀lú ìlà sọ fún gbogbo ohun tó bá mọ́ kanga nínú ẹ̀mùsí lẹ́tọ̀ fún àwọn ọ̀pọ̀ ní jíjẹ lórí ayé ìwọ̀n díẹ̀ nínú ẹ̀mí tí ọmọ tọ́lọ́run bá ní ká jìnà sí

ohun tó mọ́ ní kéèyàn máa jẹ tí wọ́n bá tún jẹ nǹkan tó mọ́ yọ́ọ̀dà láyé yọ́ọ̀dà lẹ́wọ̀ ìyáàmà bákan náà wà dá ó lè gbogbo nǹkan tí wọ́n gbé kọ́yìn lọ́rùn ní ọ̀rẹ́ ẹ̀yà kéèyàn mú iṣẹ́ nínú rẹ̀ ni wọ́n wà nínú rẹ̀ làwẹ́ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí wọ́n ṣe lọ́rùn yẹn fún wa ayé iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta sọ́dọ̀ kílẹ̀ ọkọ̀ sí ànẹ́bì sọ́dọ̀ bá rẹ̀ sọ afọ́wọ́sá lọ́wọ́ àpẹẹrẹ ìlérí rẹ̀ ó ní ọ̀nà ìjà tó fi ta dáadáa tí ẹ bá fẹ́ làbáyé àjẹwò àkìyàmà òtún mẹ́ta ilẹ̀ lọ tọ́jọ́ jẹ́ pé ohun tó ìtẹ̀lé ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam àbọ̀ àpẹẹrẹ àgbẹ̀dájì àwọn náà sọ̀rọ̀ ìfún pé fọ́ọ̀mù sọ̀rọ̀ bí i àtàmárùn-ún àmì àwọn nǹkan márùn-ún tàn bẹ́ẹ̀ tí a bẹ́ẹ̀ ṣe pé iṣẹ́ tí yẹn wá ń ṣe lórílẹ̀ ayé ó ti pé ìwàlùjẹ́ ní èèyàn rọrùn púpọ̀ lọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ alìkì ìmánu bí lẹ́ òun náà ní kéèyàn gbọ́lọ́wọ́ bá gbọ́ ẹlẹ́ẹ̀kejì wọ̀ máa rí pọ́tẹ̀lẹ̀ ha wọ́n ni kọ́ máa mọ òdodo pé òdodo lélẹ́ ọwọ́ bí ó ti mọ òdodo òun lẹ́lẹ́ẹ̀kejì wọ̀lẹ̀ ìkìláàtò lè amọ́lú lílà nígbà tí bá ń ṣiṣẹ́ rẹ̀ kó máa pé nítorí tọ́lọ́n wọ̀lẹ̀ amọ́lú alàsùnà bákan náà iṣẹ́ tí ọba ṣe kọjẹ́ pé lórí ìlànà súnà nàbì sọ̀rọ̀mọ̀ àrò sọ́lá ìpínlẹ̀ ìlú tọ́gbà sí òun lẹ́lẹ́ẹ̀kẹ́ nígbà tí ẹlẹ́ẹ̀kẹ́ àwọn jẹ́ wàhásìlì halal kéèyàn máa jẹ oúnjẹ tó jẹ́ halal oúnjẹ tó ṣẹ̀tọ́ àwọn kẹmọ́rà ń rí àfọwọ́ àbọ̀bì láìlè báyìí sọ pé ọmọsùn fi sọ ọ̀rẹ́ ní àtàmà ń là ẹ̀lẹ̀ àwọn tẹ́mọ́rà àwọn ìsìn ẹ̀bí ṣe pé iṣẹ́ yẹn pé lọ́dọ̀ ọ̀dọ́ wọ́n gbìyànjú kọ́ gbọ́n náà gbọ́n kó sì máa wábi tó dòdó bá wà kó sì ṣiṣẹ́ rẹ̀ nítorí tọlọ́run bákan náà kọ́ tí yẹn bí pàdánù ọ̀tẹ́nu mara àrùn yìí dámúyẹ tẹ́sà ọ̀dẹ̀ ahmed wọn ní sẹ́yìn òlè dọ́dọ̀ ọlọ́wọ́ ìsẹ́yìn òlè dọ́dọ̀ ọlọ́wọ́ gbogbo ẹni yóò tí ọba gbọ́ ọba gbọ́ tó bá mú mẹ́rẹ̀ tẹ rẹ̀ o bí bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ti jẹ́ nìkan tó ṣe pé wá òdodo rẹ̀ àrọ́fùtọ̀lọ̀ tó bá dọ́lọ́run ọba mọ̀ nígbà tó nígbàgbọ́ sọ́lọ́run wọ̀lá ń tà rí fúnra hàn ọ̀wọ́ àmọ̀ òdodo à láǹtẹ̀ ìtẹ̀fẹ̀ iṣẹ́ rẹ̀ ṣàǹfààní fọ́ o wàyíbá àrọ́fùtọ̀lọ̀ hàn bákan náà tó bá mọ̀ òdodo wọ̀lá ń tà rí fúnra ṣùgbọ́n ọ̀gbọ́lọ́run ọba gbọ́ láǹtẹ̀ ìtẹ̀fẹ̀ iṣẹ́ rẹ̀ وعرفت الحق توتي ما ودودو ولم تخلص ṣùgbọ́n sí àfọ̀mọ́ sẹ́rẹ̀ fọ́lọ́wọ́n ọba lámtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ ọ̀sànfà ní fún ọṣẹ́ ìyẹn kò tún gbọ́dọ̀ lórí ìpele yìí ọ̀dọ̀ arọ́sọ̀lọ́ ọ̀rọ́sọ̀lọ́ wà ọ̀lọ́sọ̀lọ́ ànàl tó ọba dọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n wọ̀lá ń yẹ kún náà súnnà ṣùgbọ́n orí lórí pọ̀ wà lórí súnnà nẹ́bí sallallahu alaihi wasallam lámùsẹ̀ tẹ́fẹ̀ iṣẹ́ rẹ̀ ọ̀tà ìfà nípa ọ̀hún àfáwa ni pé wà ń sàmọ̀tẹ̀lẹ̀ àrùbà tàbí wà wọ́n tẹ̀rẹ̀ lẹ́rẹ̀ rí pé ọgbọ́n náà ọba gbọ́ ó sì mọ òdodo ó sì sàfọ̀mọ́ sẹ́rẹ̀ fọ́lọ́n tó tún wá lórí súnnà wọ̀lá ń

wọ́n ti sàfọ̀mọ́ ọ̀sẹ́ wọn bákan náà wọ́n bẹ lórí súnnà ṣùgbọ́n bàtà kéèsì wọ́n jẹ tí wọ́n mú àrí ọ̀nà àrọ́mù ni ah! ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ àrí ó tó fa ohun tí ó jẹ́ pé iṣẹ́ èèyàn ó lọ́dọ̀ ọlọ́run kí ni ó sì sàfọ̀mọ́ ọ̀tẹ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run akẹ́nà wọ̀rọ̀ amẹ́lẹ̀ alá súnnà kí ni ó sì máa tẹ́ lórí súnnà lẹ́bí wa Muhammad sọ̀rọ̀ lọ́rọ̀ sọ lọ́nà òní ó máa gbà tẹ́ lórí súnnà gbogbo tá ń tà sí ilé ayé ìgbà ó ń sọ ọlọ́run bá ti tẹ́ ó ti gbọ́ ó ti gbárí ayé ṣáájú tiwa ẹnu káfẹ́ máa jẹ́ pé níta bá fẹ́ dáwọ́lé kí ni súnnà sọ lórí pàkàrà yìí kí ni súnnà sí lórí pàkàrà yìí kí yìí tàbá ti ń sáré rẹ̀ táà ti tún lò lànà ìfẹ́ wa ti pọ̀ lórí súnà wa Muhammad sallallahu alaihi ṣùgbọ́n táà wá kàn jíjẹ́ sí wa táà ṣe wájú bóòlà nẹ́bí tẹ́lẹ̀ bóòlà nẹ́bí tẹ́lẹ̀ bóòlà tẹ́lẹ̀ yóò wọ́n lọ́dọ̀ ní ẹ̀rọ ajẹ́ ní pé ń ṣiṣẹ́ lórí yìí ṣùgbọ́n wà áfìlú hù ṣùgbọ́n jẹ́ ọ̀sánfàní fò gẹ́gẹ́ bí àfà àwọ́gbẹ̀ láì bá ti sọ yìí àwọn tàjẹ́ ìṣàn ọlọ́run ìdí ni tó jẹ́ pé àwọn ẹni rẹ̀ àti àwọn tó ti lọ́nà àwọn tọ́jú àwọn aṣáájú wa yẹ̀tàhàrùn-ún àgọ́ yẹ̀tàhàrùn-ún wọ́n jẹ́ nìkan tó

فأجد تمرة ساقطة على فراش أو في بيتي ìwà rí dàbínú tó jẹ́ pé ó bọ́ọ̀lẹ̀ sórí ibùsùn mi àbọ́ bọ́ọ̀lẹ̀ nínú ilé mi fa àrùfáwọ̀ ààdì àkúlà níwà mú láti fẹ́ jẹ́ tó ma àṣà فألقيها نبا جولة القيامة تقول النبي محمد صلى الله عليه وسلم nínú àmì ìjánẹbí rẹ̀ náà ni pé ànẹ́bí èjì sàárà ṣùgbọ́n a máa bẹ̀rùn ló fi jọ jẹ́ pé àfáwà sàgbọ́nù fáàrìsì nígbà tó sọ ànẹ́bí títí tó fẹ́ mọ̀ pé sólódòdó ànẹ́bí ni gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn alàgbà tó ti ṣe ẹ̀sìn ìlànà ànẹ́bí yìí sáájú títí nípa ọba pàdé tó wò pé sóhun ni àbóhun kọ́ nínú ohun tó fẹ́ ti ni àbóhun kọ́ ni pé ó gbé ìtẹ́lẹ̀ ọ̀dọ́ rẹ̀ pé eléyìí ni sàárà tí mo gbé wá ìgbà anábì gbà lọ́wọ́ mi anábì sì gbà àfáwà Salman Farisi olóhùn wa gbà kété òun wo bó lànàbì òde ṣe oúnjẹ náà òun wá rí bó pe àwọn sàábé àwọn sàábé wá bẹ̀rẹ̀ sí jẹ́ anábì òsì bá wọn jẹ́ òun ni àá àjẹpẹ́sí èsì pàdébí tí ń wá kìnnà nù òun pẹ̀pàdà tó lọ òun tó dé òun ní àárín àdí eléyìí ni ẹ̀kùn látọ̀dọ̀ ní tí mo pé fún ànẹ́bì ó sì wù mí kọ gbà a mi ànẹ́bì gbà á ànẹ́bì sì pa àwọn tàbí ẹni kó wọn máa jẹ́ ó sì ní ti ti ìjọ á tàbí sọ pé àmì o kó tó di tí

tí ìpín tí ẹ bẹ́ẹ̀ jẹ́ rí yóò ti mọ̀ pé ó ń ṣe ọlọ́run bá ní tòótọ́ gbára tí la tẹ̀lé pé Muhammad sallallahu alaihi wasallam yìí ti sàárà ọwọ́ ní tó ń bá wọlé wọn máa rí nǹkan ní ìjọ bọ́ọ̀lẹ̀ nínú oúnjẹ òun ó sì mú láti fẹ́ jẹ́ òun fẹ́ padà páyà ní pé tí èsì pé sàárà àti kìnnì òun bá padà jùlẹ̀ kálẹ̀ ìbá mọ̀ pé àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam òun gán fáyà sí ni ohun tí ó wọnú kwaya kí ni ohun tí ó gbọdọ̀ wọnú à bákanáà sọ Bukhari ìyàwó Aisha ó sàlàyé fún wa ó ní pé káàlẹ̀ lè àbí ń bẹ fún Abubakar ẹrú kan ẹrú ìwá ni àdẹ́bí àfá àbákẹ́ àmà rẹ̀ lọ ta pé lọ ṣiṣẹ́ wá iṣẹ́ tó bá ṣe àwọn ohun tó bá pa àwọn ohun tó bá ò gbé wá fàkáàní àbúbákẹ́ ìyá àkúrò mi ní ọ̀rọ̀ ti àníbí wa máa ń jẹ níbi ohun tí arákùnrin bá mú wá ọ̀já ayọ́ ọmọ iṣẹ́ arákùnrin bá mú wá ọba mú kẹkẹ wá níjọ́ náà tó ṣe jẹ fàákàlà mẹ́rin àbúbákẹ́ bá jẹ́ fàkọ́lẹ̀ ní wúlẹ̀ báyìí ni ọmọ ọ̀dọ́ Abubakar ìjọ sọ báyìí pé àtẹ́jìrì máa Abubakar ọmọ Abubakar Abubakar taka hantu lè ní sáà ní fìlìjà wọ́n máa ó sínú lè fi ọbẹ̀ nìkan yẹsẹ́ wò lásìkò jà ìrí ní ìsìnmọ̀ ń pẹ̀ ìlà àní ọjà àtùkù tí è bá ti pé mọ kẹ̀kẹ́ jẹ lásán ọ̀pàwọ́ fún ní gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bí i tó wọ́n ń yẹ ìkẹwò báwọn náà máa ń ṣe ni báyìí ni arákùnrin ti wá padà pàdé mi fa àtọ́ níbi dáadẹ́ka ló bá fún mi ní ohun tó ń jẹ yìí fa àádọ́ ẹni àkẹ́tà ohun tó fún mi lẹ́lọ́ sí jẹ ni ó ẹ́

dáúlám tẹ́kọ̀rọ̀jù ìlà máa náfsí ìdá àkọ̀rọ̀ṣòro tọba ẹ̀tọ́ bá yá mọ́ jẹ yóò bá ìjáde àti kẹ́mi ni wọ́n bọ́ pẹ̀lú ẹ̀ ní yọ ọjọ́ níbi ìkọlẹ̀ o ìbẹ̀nu sọ yìí Bukhari ní àdé 3842 nínú ẹgbà wà ní wọ́n ní pé fàájọ padà sí dí ipò aṣọ bí ahò fèfé ìfánìlì wọ́n ní báyìí ni Abubakar ti kọwọ́ rẹ̀ bọ́nú ọ̀nà ọ̀fún rẹ̀ wàjáàlá yẹta pọ́yà ma ápàdà wọ̀ wọ̀ yóò sí wọ́n wá ní kọ́bẹ̀ sí pọ́ ọ́sẹ̀rẹ̀ sí pọ́ lẹ́ni tí ń ké kíké wọn ní ń ké wọn ní òtútọ́ ní pé làkọ́dé kí tùtà lókà ní ìyá àbúlá ẹ̀rẹ́ rú mi sì fẹ́ pa mí ó sì fẹ́ pa mí tó ma ápàdà yẹ́ jẹ́ wọn lọ àwọn ìyàbó àwọn alábàákí bẹ́ẹ̀ sì fẹ́ràn bàbá ìgbà ọmọ ìfẹ́rẹ̀lẹ̀ máa ṣàràbà lọ́wọ́ واختلف الجماع لولا ما تقول دي كوم يو اي تو تي لوكو ما او كو تو باجا دي لارا دي تي ري سي واختلف الجماع ابي تو تي لون لوكو ما اي جي نو ارا مي تي لي ري فا لانه لا يستطيع اخراجه تو اي تو كو دي ري امو جادي ما او فكي لا لا ما هو صفا با تي باي كي اه اتفعل كل هذا كل ذلك من اجل من هذه من اجل هذه اللقيمات eré àbúbá tí gbogbo nǹkan tó wá ń ṣe tó ń ṣe yìí nítorí òkèlè wọn ọba tọ́pọ̀ sí ọlọ́nà ọ̀fún ló ń ṣe gbogbo eléyìí pàpà ọlọ́ọ̀bá fi sọ báyìí pé wọ́n lọ́ọ̀hì mo fọlọ́n bá búra o láwùlám فقد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول torí mo gbọ́ tó ń tí ọlọ́wọ́ bá ń sọ báyìí pé kúndù láàmì nẹ́bàtà mi àrọ́mí pẹ̀lú àwùlẹ̀ rẹ̀ ó ní òun gbọ́ tó ń sọ ọlọ́wọ́ bá sọ pé gbogbo ẹran tó bá yẹ pé ẹran náà wọ́n wá ní dàgbàsókè ṣùgbọ́n dàgbàsókè ànábì pé pọ̀ náírù àwòrán iná ní ojú ara náà tó bá jẹ́ òkúra ìyáàmà wọ́lá bá sọ pé wà lápọ̀lẹ̀ kọ̀ṣí ìtún an yàn bàtà ṣe ìfún min jásádì min áàdì lòpọ̀ ìmọ̀tì àrá fàúsí ìrùbí sábàbí ha ìlànà ọlọ́wọ́kúrọ̀m wọ́lá bá sọ pé ṣe ilé ìní pàmìláyà wípé kọ́ máa jẹ pé ara ní ó wà áwùn kẹta dàgbàsókè sí ara ni

èmi ó ṣe ọlọ́run ta ló nífẹ̀ẹ́ sí jù mo ní àbúgbàpẹ̀ mo nífẹ̀ẹ́ sí jù àwọn olùmọ́ni pé náà lọ́fà tó fi wá jẹ́ pé ẹni tó wá jẹ́ pé lẹ́yìn ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam òun ló tún lóore ti kéjì khalifa ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kò lè má rí bẹ́ẹ̀ láti jẹ́ pé kí oúnjẹ àrọ́ ọgbọ̀nù okun rẹ̀ látara àdéhìsì ìtàwọn olùmọ́ sọ pé gbogbo ẹni yóò tọ́bí ẹ ṣe jẹ́ pé látara àrọ́ nípa tí ń jẹ àkọ́ ah, rẹ̀ léwo gbogbo ẹni yóò tọ́ ẹgbẹ́ látara ọ̀nà àárọ̀ nípa tí ń jẹ ọ̀nà rẹ̀ léwo torí pé àtọ́ àbúgbà ọkọ̀ láti jẹ́ pé kí n kí àárọ̀ mọ̀ wọnú nǹkan ó sì jẹ́ ọ́ látara àwọn olùmọ́ gbogbo ẹni yóò ti bá ń jẹ owó tí ń gbà yẹn ló jẹ ọmọ tóbi rẹ̀ ń jẹ ni owó ni

ànábì sì bá bẹ̀ lọ́hùn pé gbogbo àdúrà tí sáà dìbò náà tó wà pọ́ ti bá sí ilé ọlọ́run dákun máa gbà ó máa gbà lọ́wọ́ ẹ̀ ó fún ní dáwọ́ fún mùsùlùmí ṣùgbọ́n kó tó fún ó níyà sáà ìrẹ́ sáà á ti ibùtọ̀ àmà jóúnjẹ rẹ̀ ọmọ o tó sẹ́jẹ̀bù dàwọ́tò wọ́n máa gba àdúrà rẹ̀ tó ń jẹ tó ọmọ ń jẹ báyìí ti mọ́ wọ́n máa gba àdúrà rẹ̀ àti látara pé tájọ́ ọgbà ní máa ń bẹ ń bi pé ohun tí èèyàn bá ń kìbọ̀ ní kọ́ mọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn olùmọ̀ wọ́n dìdí tọ́fà á ní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jú àwọn aṣáájú wa wọ́n máa ń sọ kí ni wọ́n ń kìbọ̀ nu orí tó wọ́n mọ̀ pé ohun táwọn ẹgbẹ́ lọ́wọ́ ọba ni tọ́lọ́run bó lè ṣe a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ káwa ní òsì bẹ́ẹ̀ àwọn tá a jẹ́ òsì ọlọ́run eléyìí tún ní ọ̀rọ̀ ọkọ̀ ọmọ Bukhari gẹ́gẹ́ ni Muhammad bin Ismail Ismail gẹ́gẹ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ sí àfáwà Ahmad bin Hassan olóògbà ìwá oníjà kọjọ́ alábẹ̀rẹ̀ Hassan yà ní Ismail wà nínú Imam Bukhari Ahmad ọmọ Hassan sọ pé mo wọlé tọ̀ bàbá Hassan tí í ṣe Ismail ọmọ Ismail bàbá Imam Bukhari ní ìdàmọ́ òjẹ́

àmọ́ òun náà sọ wá gbà rẹ̀ yíwá wá sọ báyìí pé ìjọ tí Ismail ń sọ rẹ̀ nígbà tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ pàtàkì gọ́ọ̀tù nílà ìlẹ́yà nẹ́sì ìdẹ̀dà rẹ̀ ìṣe ni ẹ̀mí mi ó kéré jọjọ pé he kó wà ń tèmi yí wọ lọ́n he wàkúntù mo wá sọ báyìí pé wọ̀sọ̀lá olè àbá yẹ́ ń àbìnà tí bàbá bá da yọ sáǹfà ní fọ́mọ̀ bàbá Ismail bàbá Imam Bukhari tàpé Muhammadu bin Ismail bàbá rẹ̀ Ismail yìí dá púpọ̀ ojú ọjọ́ pé ọmọ tó wù náà bí ọjọ́ ọjọ́ ọmọ rẹ̀ àfáàwà Ahmad bin Hanbal sọ pé áá ah, ah, abájọ tọ́lọ́wọ́n bá sọ ní sọ́tù káàpù pé wà bá ní àbúrò má sọ̀lẹ́hà bàbá ọmọ èyí tí ìpọ́nà bá fẹ́ mójútó dúkìá dúkìá rẹ̀ kọ́ má bàa bàjẹ́ tọ́lọ́wọ́n bá torí ẹ̀ gbé kíndìrì dìde tí Musa tẹ̀lé ọlọ́run ọba yẹn fún anúsọ́tù káàkùkà tí Musa fi ní kẹ mójútó dúkìá rẹ̀ òun lẹ́ni pé bàbá ọmọ táwọn wí bàbá àwọn ọmọ táwọn wí bàbá àwọn jẹ́ sọ́ọ́lẹ́ ha ẹni rẹ ni àwọn náà gbọ́dọ̀ bá mójútó dúkìá rẹ̀ àwọn olùmọ́wà mú jáde bẹ̀ pé gbogbo ọgbà yóò tó bá jẹ́ pé bàbá bá ìta yóò sáǹfà ní fáwọn ọmọ gbogbo ọgbà yóò tó jẹ́ pé bàbá bẹ́ẹ̀ bàjẹ́ àwọn ọmọ tí ó padà máa bí àwọn ní ọgbà jẹ́ wọ́ta jẹ́ òṣàn ọlọ́run wọ́n bí ọ̀kan náà àwọn ẹni rí pé bí máa tẹ̀lé ìlú kòlò kí ló fà ọ̀nà ìwúlẹ̀lẹ̀ ẹgbẹ́ ìgbà tẹ́mi ó fi rọ̀ sọ́dọ̀ ọlọ́run tí ó sì ń bá fẹ́ rí tẹ́mi yàn ọ̀rọ̀ ọ̀nà ìwúlẹ̀lẹ̀ ìgbà pàpọ̀ ìákẹ́lẹ̀ halẹ̀ ó sì ń bá fẹ́ rí tẹ́mi yàn ọ̀rọ̀ sọ́lọ́run kọ́rọ̀ sẹ́sìn ọlọ́run tí ọ̀sá jọ máa jẹ́ pé ohun tí èèyàn bá máa jẹ kò jẹ ẹ̀lẹ́ kò jẹun tọ́sẹ̀tọ́ bákan náà fáwọn ọmọ bọ́lọ́kọ́tà àwọn náà sọ́la ibá ipé wọ̀bìlì wọ́rẹ̀ a máa hàrọ̀mọ̀ lọ yóò kó bá lò tó àwọ̀ tẹ̀sẹ̀ tí yẹn bá jẹ́ nìkan jẹ́ pé ọ̀rọ̀ ayé sá pẹ̀lú pé ohun tó jẹ́ wọ̀ ní sáfún ẹni tí bá máa ń ṣe bẹ́ẹ̀ bí máa ń fa sábà bí ààrẹ ọgbà bákan yóò fa sábà pé ìbá sáfọ̀mọ́ ọlọ́run kọ́lọ́run gba àfọ̀mọ́nà tàbá gbàgbé látara kọ́bílà hábílà tó kọ́bílà tó jẹ́ ọmọ نبي الله آدم فتقبل من أحدهما ولم يتقبل من الآخر ọlọ́run bá ní pé sàárà ta ní káwọn méjèèjì ó ṣe àwọn ọlọ́run bá gbà lọ́wọ́ kẹ́nu wọn àgbà ẹni alákọ̀ọ́kọ́ ni pé agúntà iná lòun fi ṣe sàárà sọ́dọ̀ ọlọ́run nínú ohun tí ń sìn ẹran nǹkan oko iná lòun dá ọwọ́ àjọ lójú ọbẹ̀ ẹ̀sìn sọ rẹ́ nìkejì gẹ́ tọ́lọ̀wọ́n bọ́ bá gbà lọ́wọ́ wa tọ́ fẹ́ mú lọ́ọ̀dọ́ rẹ̀ ọmọ fún nǹkan oko ọrọ̀mù láti jẹ́ pé tọ́lọ̀wọ́n bọ́ gbà yíkù tí ó bá wù gẹ̀ẹ́ máa ń wù lóòkè ni ìdán tátẹ́kùn bá dé nẹ̀jọ́ bá gbé fúra ọlọ́run bá ní ó gbé lọ́ọ̀dọ́ rẹ̀ kò wó pé látara ṣe olóore tí yẹn bá ṣe àti bí yẹn bá ṣe ṣe pẹ̀lú tọrí tọlọ́run nígbà bá bá fi ń gbà nígbà tó ọlọ́run bọ́ padà gba ìjọsìn táwọn méjèèjì ṣe ọlọ́run bá ní pé fataqabbalu min ahadihima wa lam yutaqabbal min al-akhar agbàlọ́wọ́ ẹnìkan agbàlọ́wọ́ ẹnìkejì ilé tí wọ́n fi gbàlọ́wọ́ ẹni alákọ̀ọ́kọ́ wọ́n ní pé ohun tí ń jẹ ọjẹ́ halal ṣùgbọ́n ẹnìkejì ohun tó ń jẹ ọjẹ́ látara haram ọwọ́ta jẹ́wùsàn ọlọ́run ẹmọ́jẹ́ agbẹ̀gbẹ̀ o bí ànẹ́bí Muhammad sallallahu alaihi la yaqbalu illa tayyiba ọlọ́run

débi pé ìrìn àjò rẹ̀ tó jẹ sóṣẹ̀ yìí èrù púpọ̀ ó ti wá bò yẹmú bí ẹ̀dẹ́ yìí làtìsàmà ó gbé ọwọ́ rẹ̀ sókè ti bẹ̀ lọ́n ya Rabb ya Rabb àwọn olùmọ́ ní pé inú tọ́lọ́ bá máa ti gbà àdó ẹ̀yìn jù ní kéèyàn máa pọ̀lọ́wọ́n bá ní ya Rabb kì ya Rabb ọlọ́run bá máa ti ṣe gbà àdéyàn púpọ̀ gán nínú rẹ̀ lẹ́ni Allahumma arákùnrin pé ọlọ́run bá ní mẹ́sàn-án mẹ́wàá ya Rabb ya ومشربه حرام وملبسه حرام وغذي حرام فأنا يستجاب له ohun tí ò jẹ́ kọ́lọ̀ ọmọ gbàjọ́ rẹ̀ ní jọ́nà òun náà ní pé ohun tí ń mu èèwọ̀ ni o ihun tí ń jẹ èèwọ̀ ni o ihun tí ń wọ̀ èèwọ̀ ni gbogbo ògbésí ayé rẹ̀ wá kò fẹ́ wọ̀ pátá bóò lọ́lọ́run bá ti fẹ́ gbàjọ́ rẹ̀ àwọn olùmọ́mú jáde tẹ̀ pé tí ẹ̀ bá fẹ́ jẹ́ kájú èèyàn máa gbà tí èèyàn jẹ́jẹ́ pé ohun tí èèyàn kì bọ́nú òkun èèyàn ọjọ́ nǹkan tó máa àbẹ̀lọ́hun kọ́lọ̀bọ̀ bá nìkẹ́ ọlá ó fún wa ní ẹ̀tọ́ ó fún wa jẹ ó fún wa ní ohun tó jẹ́ halal ó jẹ́ àti kò ń gẹ̀rẹ̀ kọ́lọ̀bà kó sí ohun tí ń jẹ́ haram ọmọ ìyá lè kẹ́ rárá ìràmọ́tì ní الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن والاه أتاكف الله أبا أتتسل فان نبي محمد صلى الله عليه وسلم تأتي كل بعض أصحابه أتبقى عن صلاة وصوت جوجه سان àwọn olùmọ́ ní pé kí ni àwọn nǹkan tó jẹ́ nǹkan jẹ́ pé ipa gbọ́dọ̀ ṣọ́ra fún láti jẹ wọ́n lé wọlé o gbogbo ohun tọ́lọ́wọ́ bá ti ní ká jìnà sí àgbọ́dọ̀ jẹ́ kájínà sí bí ẹlẹ́dẹ̀ àgbọ́dọ̀ jẹ́ gbogbo ara ẹlẹ́dẹ̀ pátálá tó fèdílẹ̀ téégún téégún ìgbẹ́sìgbẹ́ rẹ̀ òun fún wa gẹ́gẹ́ bí ajá àgbọ́dọ̀ jẹ́ àwọn mùsùlùmí èèwọ̀ ní jíjẹ rẹ̀ àgbọ́dọ̀ jẹ́ fún wa gẹ́gẹ́ bí olóńgbò èèwọ̀ ní jíjẹ rẹ̀ àgbọ́dọ̀ jẹ́ gbogbo ọ̀rẹ́ ìjò ejò musulmi àgbọ́dọ̀ jẹ́ o èèwọ̀ ní àgbọ́dọ̀ jẹ́ kájìnà àtàwọn nǹkan ẹ̀mí ìta níbi àwọn Muhammad sọ́dá tí ń sọ fún wa nípa pé ká má jẹ ó jẹ́ àpá pé gbogbo ohun taa níbi bá sọ pé tẹ́ẹ̀ bá rí ní àgbọ́dọ̀ jẹ́ bá sọ pé báyìí jẹ gbọ́dọ̀ ṣe wọlé jíjẹ rẹ̀ ó ń sọ náà bá pa ọ̀pọ̀lọ́ ó ń sọ náà bá pa ẹyẹ wúdúwúdà àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sánàbí làgbọ́dọ̀ pa èèwọ̀ jíjẹ rẹ̀ àgbọ́dọ̀ jẹ́ bákan náà àwọn olùmọ̀ wọ́n ní pé gbogbo ẹran tó bá ti jẹ́ gbogbo ẹran tó bá ti jẹ́ tí ó fi pa ẹran ẹkù ẹgbẹ́ rẹ̀ láàyè tí ó ti jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ ìyẹn lọ́fọ̀ àti atótórí ti wà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé tí ẹ̀tọ́ ni ká jẹ erin àti ìṣẹ̀tọ̀ torí pé wọ́n kíyè sí erin pé koríko olè ní máa ń jẹ èé jẹ ẹkù ẹgbẹ́ rẹ̀ tó látara bẹ́ẹ̀ àwọn kan tí wọ́n fojú àwọn olùmọ̀ fojú wọ báyìí wọ́n ní tó látara bẹ́ẹ̀ nígbà olùmọ̀ mi ti fojú mi wò pé tí ẹrí bá rí èèyàn nínú igbó ọwọ́jà rẹ̀ a ti já lẹ́yìn ṣùgbọ́n kò tún tí ó fi yàn sí yọ́kẹ̀ pa lọ́yìn pa yẹn ẹ̀rìn àbìjà lòun náà ká má jẹ́ eléyìí ni atótó ti bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ọ̀rọ̀ gbogbo ohun tó bí ẹsẹ̀ ní ẹyin bí máa fi pọn ẹkọ ẹgbẹ́ rẹ̀ tí ó sì jẹ́ ìwọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ tí ó fi pa ẹranko ẹgbẹ́ rẹ̀ tí ó sì jẹ́ èèwọ̀ ní àgbọ̀dọ̀ jẹ́ bákan nínú àwọn nǹkan tó yẹ pé àgbọ̀dọ̀ jẹ́ àgbọ̀dọ̀ fún òun gbogbo ohun tí Islam bá ṣe ṣe ní àárọ̀ èèwọ̀ ní jíjẹ rẹ̀ èèwọ̀ sí lówó rẹ̀ sọ́ọ́dà sọ pé gbogbo ohun tí Ọlọ́run bá ṣe èèwọ̀ náà tó ọba ta pa ejò ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí owó rẹ̀ ní gbígbà ni ò gbọ́dọ̀ gbówẹ́ torí bá jẹ́ ó sì ẹni tí ó bá gbé kó gbé fún rẹ̀ èkúté a jẹ́ ọba pa náà ẹni tí ó bá gbé kó gbé fún rẹ̀ nọ́mọ́ ìdá ọlọ́run ọba tó bá ṣe nǹkan léèwọ̀ yóò sí owó rẹ̀ ní gbígbà náà tà yóò nínú a náà ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ènìyàn èèwọ̀ ní jíjẹ rẹ̀ ẹ̀jẹ̀ àwọn ẹranko tá ń jẹ yẹn tí wọ́n wá pa ẹ̀jẹ̀ tó dáálẹ̀ yẹn èèwọ̀ ní jíjẹ rẹ̀ a gbọ́dọ̀ bèèlé ẹranko tá ẹ̀jẹ̀ ara ẹ̀jẹ̀ èèwọ̀ ní jíjẹ rẹ̀ fún wa gbọ́dọ̀ jẹ́ èyí tí wọ́n máa ń pè ní panudé ilẹ̀ Yorùbá èèwọ̀ ní jíjẹ rẹ̀ yàtọ̀ sí pé Ọlọ́run bá ní a máa jẹ gan gbogbo àárẹ̀ tí ń ṣe ẹrẹ náà jẹ́ tẹ́lẹ̀ yóò kò látara ẹ̀jẹ̀ yẹn yẹn ló jẹ́ pé ìsìláàmù fi sọ wa lára pé a gbọ́dọ̀ jẹ́ ẹwọ àwọn kèfèrí wọ́n ní pé áá ah, ah, ẹ̀wọ̀ bá nẹbi tí wọ́n ń sọ nípa Ọlọ́run ọba rẹ̀ ń sọ fún wa nípa pé ẹran táwa jẹ́ bá pa fúnra wa ta dúkú fúnra wa ká jẹ́ ṣùgbọ́n ẹni tó wáyé bọ́lọ́run ọba ló bá pa á gbọ́dọ̀ jẹ́ ẹran òní wọ́n sọ ẹran tí ọ̀bọ̀bẹ̀ ẹran tí ọ̀bọ̀bẹ̀ táǹpẹ̀ lẹ́rin òkú bèbè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ o báyìí yóò kó tóbi tó èèwọ̀ ní jíjẹ rẹ̀ nínú àwọn oúnjẹ àrọ́ọ̀mù ní ta gbọ́dọ̀ jìnà sí báyìí yóò kẹrin ní o tóbi tó ọ̀bọ̀bẹ̀ báyìí jẹ́ o kódà àwọn olùmọ́tútọ́ lára débi pé ẹran tí yẹn ti rí pé ó ti fẹ́ kú ó ti kú ìfí lọ ó ti lọ tán ìfẹ́ ọ̀rá mi sẹ̀ kéékèèké ọ̀ ẹ má wulẹ̀ fọ̀bẹ̀ dún yẹn mọ́ ó ti lọ ó ti kú náà lò yàtọ̀ sí báwọn mí ṣe ro ẹran tí mú tó gbá tí ìwọ́n táwọn olùmọ́sọ náà ni pé ẹran tó ti lọ tán tó ti pàtẹ̀ ìgbé ọ̀rá ní tẹ̀kíkì ìkíni làwọn àwọn òfẹ́gẹ́ tí ìkú ẹfọ́ ẹfọ́ bẹ́sì ọ̀ àpá ó ti lọ ẹ̀fí ilẹ̀ má jẹ́ òun àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà wá ni àwọn nǹkan tó ṣe pé kìí ṣe sí àrọ́mù bí dáàtì yìí òun èé ṣe àrọ́mù gẹ́gẹ́ bí gbogbo yìí tá a sọ yìí ṣùgbọ́n òun náà ni àwọn adájígbá owó tí wọ́n bá pa àyẹ̀ ǹkẹ́wò alùfá ló ni pásọ̀ ló ni babaláwo ló ni ọ wá baba bàbá tó bí àbọ́jẹ́ ìyá tó bí ọ owó tó bá pa ń bẹ́ owó èwọ̀ ni o àgbọ́dọ̀ jẹ́ látara ìsìta bẹ́ẹ̀ ni agbado, ṣùgbọ́n pósẹ́sì tí wọ́n padà ṣe lára rẹ̀ ló jẹ́ ọ̀padà dé pé ọtí padà di èèwọ̀ pa àgbọ́dọ̀ mú èèwọ̀ ni agbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn pẹ̀lú sáwọn ni a jìnà sí ẹni ó bèèrè ṣe jìnà sílẹ̀ mi rẹ̀ ọ máa mọ́ àti sílọ́run bá rẹ̀ ó rọrùn àti sílọ́run bá rẹ̀ ó já rọrùn ṣùgbọ́n tí yẹn bèèrè ṣe jẹ́ nìkan tí ẹ sọ́kọ̀ gbọ́rọ̀ sọ́lọ́run bá lẹ́nu jíjẹ́ ní àfárá èkúté ọgbọ́dọ̀ má jẹ́ ẹ mọ́ ààfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun jẹ́ ń jẹ́ irú ẹni bẹ́ẹ̀ àti sinọ́ òun lè fún bọ́bá fẹ́ kásù bá gan ó lè jẹ́ aago méje ní òkè ó túbọ̀ lánàá ọwọ́ pé bàbá rẹ̀ sáré sí bí ẹ̀sìn ọlọ́run ní títẹ̀ ìtìsẹ̀ yẹn kò ní lè sí lọ́run tó ń ká lè bá àríjẹ kan lọ́wọ́ bá fi ní rọrùn ó jẹ́ bí ìsìláàmù ó jẹ́ ká jìnà sáwọn kàkà tó ká má jẹ́ bákan náà ìsìláàmù ní ká jìnà sáwọn kàkà ká má jẹ́ torí ká lè bá àlejò máa jẹ́ nìkan sáà máa yọnu

wọ́n lé òfin àá àdẹ́bí onífẹ́ lọ pa gbogbo wọn ni onífẹ́ à ń tó tó lápá gbogbo yìí ni mo túlẹ̀ gbogbo yìí mo túlẹ̀ kéyìn wọn bá lè ní ìyọnu orú bẹ́ẹ̀ àbí ohun tó jọmọ́ orú bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó bá lórónú fagilẹ̀ gbogbo wáyé pẹ́pẹ́ bá ráwọn kẹfẹ́ rí táwọn jẹrú nǹkan yìí lẹ́yìn bá bá wọn jà tẹ́ẹ̀ bá ń bẹ̀ wọn gan ìjà fẹ́ bẹ̀rẹ̀ ni tẹ́ẹ̀ bá ń bẹ̀ wọn gan ìjà fẹ́ bẹ̀rẹ̀ ni wọn ò ní tètè máa yọnu ọwọ́ mùsùlùmí náà tó bá ń kọ́ sí wọn

èyàn pa àlébù bẹ mọ́ owó tí yẹn bá gbá bẹ́ ọ̀nà àrọ́mù làwọn afá pé o owó tí yẹn tí lè jọ́nà halal ṣùgbọ́n bí yẹn tí ń fi owó yẹn ó lè bá ọ̀nà àrọ́mù lọ torí náà gbogbo ata jódúsòwò ohun tánà bí pé wá sí náà ní pé kájẹ́ nìkan táwọn àti sàárà torí pẹ́ni tí bá ń ṣòwò irú nǹkan yóò ní jìnà sí ẹni tí bá ń ṣòwò yóò rọrùn fún láti parọ́ dáadáa kí ló fi wá máa mọ nǹkan méjèèjì púpọ̀

gbogbo ohun tàbí jẹ́wà méjì ní ó wọn dátà ara ẹ̀kọ́ méjì ló gbọ́dọ̀ fún ó ti dẹ̀wà fún wa ní jíjẹ́ bẹ́ẹ̀ náà nǹkan ni 2004 lẹ́nìkan ni wárápá ń ṣe àkùkọ gàgàrà ni wọ́n ní kó fi ṣe tààrà ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n bá ṣe dúkù rẹ̀ tán ọ̀bẹ tí wọ́n fi dúkù rẹ̀ wọ́n ní wọ́n lọ ra tuntun wọ́n pè àwọn tí wọ́n pè sọ́bẹ̀ náà ẹ̀jẹ́ rẹ̀ wọ́n ní kí wọ́n fi yí ọmọ náà lára tí wọ́n fi yí ọmọ náà lára tí wọ́n fi yí ọmọ náà lára bákan náà tán bá ti wá fi yí lára tán ẹ̀jẹ̀ iná rí ìyẹ́ ara ẹgbẹ́ èyí wọ́n ti tú dànù wọ́n wá máa fi yí ẹ̀jẹ̀ ara ọmọ yí padà ó tún máa fi yí padà pẹ̀lú àwọn gbólóhùn èèyàn máa gbà á ó sojú mi kòrò lọ́ba lè fẹ́ èèyàn ọmọ kéékèèké wá gbà sàárà láàáyí láàáyí lọ́ba tí sàárà táwọn èèyàn máa ń jẹ́ nìí téèyàn bá torí nǹkan sí sàárà alẹ́ tó torí nǹkan jìnà sí sàárà ó yẹ kó torí àwọn nǹkan sí sàárà alẹ́ tó jẹ́ pà máa ń sàlàyé fún wa pé àwọn ilé iṣẹ́ tó máa ń gbé sàárà wa èyí tẹ́ máa ń gba sàárà lọ́dọ̀ àwọn tí èkó máa ń gbé sàárà wa ẹ̀ bí wọ́n fi ń ta ló já sàárà fún ẹbá asúgbà yìí fáwọn ọmọ ilé kéwú ẹbá àpọn ìfáwọn ọmọ ilé kéwú irú àwọn sàárà bẹ́ òun ò lè gbé yálé kéwú ti wá tọrọ àyíká kò sí ohun tó burú wọ́n máa lọ jẹ́ jẹ́rẹ̀ fowó pé wọ́n fi nígbà sí ń dún bá ọmọ ìṣẹ́ ń ka kéwú kọ́ lọ ra kábí biskit ó sì rá sí ẹbá wa kò sí tó burú bèèrè ni ṣùgbọ́n má jẹ wọ́n dátà ara fún wọn bẹ́ẹ̀ ti dátà ara fún ọ̀sẹ̀ bọ́ síwájú ọlọ́run lè abẹ́lọ́run gbogbo ohun tí ó jẹ́ ọ̀nà èèwọ̀ tí ó wọnú fún wa ọlọ́run bọ̀bá lè gbá tó gbé wa jìnà sí gbogbo ohun tí ó jẹ́ náà ẹ̀tọ́ ọlọ́run bá kó jẹ́ kí ọwọ́ owó lépa rẹ̀ tó jẹ́ kádé rí jẹ àwọn ya máa dá alábà àwọn ò ní pé àrá ọ̀mù gan ò rí jẹ wọ́n lọ tọrọ aláìlọ́dọ̀ ọlọ́run ẹni wọn yẹn bá ti tọrọ iná ìrìn kó gẹ̀rẹ̀ ìwọ̀n bá tọrọ ó sì kún gẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn bẹ lọ́run kọ́lọ̀ kó fún wa ní halali jẹ ó má fún wa ní haram jẹ iṣẹ́ tàǹtí kọ́lọ̀ kó bá pàbákà sí owó tàǹtí kọ́lọ̀ kó bá pàbákà sí gbogbo bá ṣe ń lo òkè tán lóòlò ọlọ́run dákun àtọ́rẹ̀ ṣọwa lọ́rùn àwọn aboyún náà lọ́dákun tí wọ́n sọ láyọ̀ gbogbo àwọn aláàrẹ̀ ọlọ́dákun bá gbogbo àlàáfíà fún wọn àwọn òkú ọ̀run dákun bá àtàkójì fún àwọn tó jẹ́ mùsùlùmí báwa pàdé fún kẹ́ wọn àwọn tí ń jìyà lọ́ba múyàkó lórí wọn àwọn tí ń rí pẹ̀lú ọba àtàlékùn kẹ́ wọn gbogbo àwọn tára ní ọlọ́dàgbà múnira ní ẹ̀kọ́ lórí wọ́n gbogbo àwọn tí ń sunkún ọlọ́dàgbà sọ fún wọn dẹ̀rín gbogbo àwọn tí ń banújẹ́ lọ ọlọ́dàgbà sọ banújẹ́ dáyọ̀ ọlọ́dà